náà ìwọ́kùn lọ ọ̀yọ̀ ṣe ìwọ́kùn lọ ọ̀yọ̀. nínú àwọn ìbéèrè tó tọ́wà ní ìbéèrè sí ìbéèrè ó ní gẹ́gẹ́ bó ti jẹ́ pé àwọn igbó yí pé mùsùlùmí òdodo tó bá kún níbẹ̀ gbólóhùn tó yẹ kó wí ni kó dúpẹ́ fún ọba bá látàrí kan ẹ pé àwọn tabará pàdé bọ́dà kan nínú ọkọ̀ dáhùn onye tí ń sín ní ṣe alhamdulillah ní ṣe yahamukumula ní ṣe yahadukumula òun nìkan náà ní sàn sí mẹ́ta kù kò tẹ́ gba ẹlẹ́gbẹ́ láàyè láti wí gbólóhùn yìí ó ní bí tí ń sín náà ní wí àwọn wá ní bọ́dà ẹ̀sẹ̀ sùúrù náà jazakumullahu khairan nínú ìwọ mùsùlùmí sí mùsùlùmí òun náà ni tó bá sín kéèyàn ṣe tashmid kéèyàn sọ pé tó bá ṣe alhamdulillah kéèyàn ṣe yarhamkallah kó náà wá sàdúrà padà pé yahdikumullah wa yuslihu balakum ń ṣe ọlọ́run ọba ní ìwọ ni o ìwọ ni o ànábì ní haqqul mùsùlùmí ala mùsùlùmí nínú wọ̀ mẹ́fà tó wà fún mùsùlùmí lórí mùsùlùmí ọ̀kan ní bẹ́ẹ̀ that is tó bá ṣe wípé èèyàn gbọ́ kó sín then sínsín tàtún wọn wò yìí ọlọ́run ọba nífẹ̀ẹ́ rẹ̀ ju kéèyàn máa ń yáwò lọ torí pé kò síbi ní kìsín bí ó sì jẹ́ mùsùlùmí yóò ṣe kí ni alhamdulillah ẹ gbólóhùn yìí bó ṣe tóbi tó khayru du'a alhamdulillah èyí tó lórí jù kéèyàn bẹ olúwa òun náà ní kó wí gbólóhùn èyí tó sì lórí jù nínú azikir òun náà ní kí ni la ilaha illallah wí alhamdulillah ànábì ní àwọn tó bá wá wà lẹ́gbẹ̀ẹ́ ní mùsùlùmí àwọn sọ pé yarhamkallah òun náà wà dá padà fún wọn pé yahdikumullahu wa yuslihu balakum ẹni tó ní alhamdulillah ó dúpẹ́ fún Allah pé gbogbo tí ń jẹ́ ọpẹ́ tolúwa ni àwọn wa sàdúrà fún pé a lọ́kọ́ mọ́sá kí yarhamkallah abdulluwa kọ́ mọ́sá kẹ́ ọ ẹ̀rí òun náà wà ní yahdikumullah ọba òbí allah kó bá ń sàmànà ẹ̀yìn náà wa yuslihu balakum gbogbo tó bá ti ń bẹ̀ tí wọ́n báyàn ọlọ́ba ṣàtúnṣe rẹ̀ fẹ́yìn náà yuslihu balakum kó bá ń ṣàtúnṣe ẹ̀yìn náà ìtumọ̀ gbólóhùn yìí ni gẹ́gẹ́ bí oníbèrè ṣe wá béèrè kò wá lẹ́tọ̀ọ́ kọjá pé ẹni tí ń sin náà ni ó da gbogbo ẹ lẹ̀ fún rẹ̀ àdínkùmọ́láwọ́ ìṣòro bá alákùnrin àyàmúdélélá nǹkan kan yóò da gbogbo ẹ lẹ̀ kò ṣe sùúrù wọ́n bó ti yẹ kí ẹni tí ó sọ fún yìí náà sọ fún náà nìyẹn èmi ní sùúrù wọn náà ló ń wí gbogbo ẹ wọn náà ló ń da ló ń gbè yóò bá ti da ẹnìkan ó gbè tó bá wá ní bóun ṣe ń ṣe nù wọn á ṣàtúnṣe pé rárá àwọn ìṣe bẹ́ẹ̀ èyí tó tíyẹn lè ṣe bẹ́ẹ̀ táwọn ẹgbà wá wá àwọn àṣàrò kan wá lọ́dọ̀ àwọn sálàf òun ni tíyẹn bá sín tí ò wá rẹ́nì kankan lẹ́gbẹ̀ẹ́ ìyẹn sín nìsín kò wá rẹ́nì kankan ṣe tẹ̀símìtì rẹ̀ tànàbìnrin ìlà àtọ̀sà àhádùkùn fàlìyàkùl alhamdulillah òun wá wí bàtó sín kò rẹ́nì kankan wí rẹ̀ ó lẹ́tọ̀ọ́ kó ṣe kó wí gbólóhùn yẹn pé yahdikumullahu wa yuslihu balakum torí pé ẹgbà wa kan gbé wa bó ti ẹ̀jẹ̀ pé ìsìnàdù rẹ̀ lẹ̀ díẹ̀ lọ́dọ̀ àwọn inda Tabarani min hadithi ibn Abbas radiyallahu ta'ala anhuma wípé bíyànjú bá sìn kọ́dà bíi èèyàn rí ẹnìkan kan ṣe tẹ̀sùmíì mùsùlùmí tó ṣe yarhamukallah fún yẹn àwọn màláìkà ti ń bẹ̀lẹ́gbẹ̀ yẹn ti ṣe. so èèyàn wà dá padà bí ẹni pé yẹn ń bá àwọn màláìkà yẹn sọ̀rọ̀. ọ̀rọ̀ yìí wá ní ọ̀gọ̀rọ̀ àwọn salaf gẹ́gẹ́ bí Ibrahim at Ibrahim an ẹ̀rí nínú àwọn tabi'in àti àwọn míì náà wọ́n ní ó lẹ́tọ̀ tí yẹn bá sin tí o sẹ́ni kankan kó ní alhamdulillahi rabbil alamin yarhamukumullah wa yahdikum wa yuslihu balakum kọ́ da gbogbo ẹ̀ lẹ́ra yìí tó bá ṣe wípé kò rí ẹnìkan kan ní ẹgbẹ́ rẹ̀ eléyìí tó bá ṣe báyìí kò sí problem àmọ́ táwọn mùsùlùmí bẹ́lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ́dà nígbà míì ẹlòmíì ò ní gbọ́ pẹ́lúmi ṣe alihamudulilá ẹlòmíì bá ti sẹ́ni sìn ẹtú wà lẹ́gbẹ̀rẹ̀ ọmọ àrètí pé kó sọ pé mo gbọ́ so lóbi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ jó ṣe alihamudulilá kéèyàn tó ṣe yarhamukallah ẹlòmíì ọmọ wa ò gbà ó mo ti ń sin látẹ̀kan ó ń gbọ́ kó ń ṣe yarhamukallah tó máa bí tó máa ní ó ṣe tahmid àbí tí ẹnìyẹn padà béèrè pé mo dẹ̀ ń sín mo sín òṣìṣẹ́ yarhamukallah mi ò gbọ́ kó sọ alhamdulillah kó tún alhamdulillah yẹn ṣe kọ́ wa jẹ́ pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò ṣe àkéèsí mi táyẹ ká fi kún eléyìí òun náà lẹ́yìn tí bá ń sín léraléra tẹ́lómi lè ti dé àrùn wíwá kankan ti fẹsẹ̀ nímú ẹ̀rọ ìtì ẹ̀ bá ní alhamdulillah yàrá òkú tí ẹ̀rọ ìtì alhamdulillah yàrá ẹ̀rọ ìtì ah. <laughs> wà á ti ń dẹ̀lẹ́ kẹta kí ni kí ni ṣàfà kàlà ó ti dàárẹ̀ ọlọ́run máa wọ̀ ọ́ sàn torí pé ẹnìkan sín báyìí ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n ṣe tẹ̀símìtì rẹ̀ bẹ́ẹ̀ kìíní bẹ́ẹ̀ kejì wọ́n bẹ́ẹ̀ kẹta wọn ṣàfà kàlà ilé ìdíkò ó ti dàrùn Allah ni kò wọ̀ ọ́ sàn wallahu ta'ala ala wa ala náà. ìzákùnrin àfàrà pẹ̀lú àkíyèsí tó wà níbi ìbéèrè ìjọba dáhùn sáyẹn ń bẹ̀rẹ̀ nù sẹ́sítà máa ń lọ́dẹ̀ ìbùkún ká bá tún ẹ̀jẹ̀ ká bá ṣe alhamdulillah báríkà ni ẹ̀rọ mi lọ́wọ́ ilé ìṣòṣè lérí bá. kò sí ti ń jẹ́ báríkà alábáríkà aláàdá kò sí ti ń jẹ́